ọmọ kankan tó bá ní kò sáàfà súnà nàìjíríà ojú ọ̀nà àná ló wà. kẹsẹ̀ tẹ̀ntẹ̀ bá rí sẹ̀rí tẹ̀ntẹ̀ bá rí kó gbọ́ ìkíní kan tó bá rí kó ṣe ẹni tó bá rí kò sáàfà súnà ní gbogbo ilẹ̀ yorùbá ojú ọ̀nà àná ló wà. àfà súnà wa ń lọrin alhamdulillah rẹ̀gẹ̀dẹ̀. abasuna wà lọ́sùn wà lọ́sọ̀gbó wọ́n wà lẹ́dẹ́ ẹ̀jẹ̀ fòbàdàn wọ́n wà lógun state wọ́n wà lẹ́kọ̀ọ́ náà wọ́n wà bàdàn náà. إذا نشأ في الإسلام من لم يعرف الجاهلية. àwọn tó jẹ́ pé wọn ò mọ wàhálà táwọn aṣáájú ṣe àwọn aṣègbè yankanyankan ọlọ́wọ́ bá kó tún wa ṣe kó bá ní tún àwọn náà ṣe. abdullahi bin abbas radiyallahu anhu nígbà tó di pé àwọn khawarij ìyàwó nígbà tó di pé àwọn khawarij nígbà tó di pé wọn yàwó wà lọ bá wọn asaru yìí mo láìpẹ́ púpọ̀ wọ́n nígbà tó dáa ni wọ́n kí lọ́wọ́ tán yà àwọn sàábì anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìlà wọn fi ń tan yín ẹ jẹ́ kí n lò sẹ́jú kan bí ìgbà tí Umar radiyallahu anhu tó sọ pé innama tunqadu urwatul islam urwa urwa idha nasha fil islami man lam yarif al jahiliya ó ní. Islam àwọn èèyàn wọ́n máa yọ wọ́n máa yọ lẹ́yọọyọ bí wọ́n ṣe máa ń yọ ẹ ní ìbílẹ̀ wọn tẹ́ni tí ìgbálẹ̀ tẹ́ni ìbílẹ̀ ò bá yọ wa ìgbálẹ̀ tí bá ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan ó ní bí ògo Islam ó ṣe máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn báwọn ó ṣe máa sa Islam láàké díẹ̀díẹ̀ nìyẹn ó ní idha nasha'a fil Islam man lam ya'rif tó bá jẹ́ pé àwọn tí wọn ò mọ jàhìlíyà tó bá ti di pé àwọn náà ti wọn àwọn náà ti wà nù Islam lọ́jọ́ pé láwùjọ tá a wà yìí àwọn tó jẹ́ pé wọ́n àmọ́ gbà táwọn èèyàn ń sọ fáwọn ebi gbà kan náà àwọn alùsùnà jáde mọ́ṣáláṣí ẹ̀ẹ̀mọ́dún ti dá wa irun gbà ṣòkòtò kóbìnrin wọ jilbab kó bẹ̀rẹ̀ àwọn táwọn participate nínú yẹn àwọn náà wọ́n fẹ́ determine pace tẹ́yìn àáfàá kó lọ àwọn náà bá ń threatening kẹfìm opinion tẹ́ mu lọ́gbẹ́sẹ̀ rí ẹni tí ò bá dá sí nígbà yẹn kò lè appreciate n tan protect wàláì kò lè appreciate it. I'm on as if nǹkan tó báyà ń jẹ́ ẹ wá sọ campus is the battle ground àwọn táwọn ṣe wàhálà ń tẹ ẹ bá ní campus tẹ ẹ fi bá súnà tẹ ẹ fi bá sàlàfíà gbogbo wọn pátá lẹ́yìn sọ̀lẹ̀ sàlàfíà yìí bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni báà náà ni ṣe máa ń jẹ́ bẹ́ẹ̀ yẹ kọ́ ẹ kú bẹ́ẹ̀ báwọn kàwárì jìnnà bára wọn ṣe ń wá gàlẹ́gàlẹ́ sáwọn sọ̀hábà ni kò sí kárìjí láyé yóò ní ẹ̀fọ́ntì ìgbà tó dábàá sọ̀nà kí yẹn sọ pé láwùjọ tá a wà yìí subhanallah ẹ jẹ́ kí n sọ eléyìí ọlọ́run bá ti bá mi dánmọ̀ yẹn padà ọmọ àbúrò mi gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dá kínní ilẹ̀ tó ń da àwọn afá àwọn láàmú tó ń da àwọn afá àwọn láàmú àwọn ọmọ ọmọ àbúrò tèmi àbúrò mi ọwọ́ àgbà ọ̀sà alhamdulillah ọlọ́sà nìkan rẹ̀ báyìí mọ́ ta ló máa ń gbọ́ ẹgbẹ́ nìkan ọmọ ń gbọ́ sàṣà sheikh abdullahi al-bukhari sheikh nìkan barakallahu fi mashayikhuna àwọn afáwà náà ni wọn ilẹ̀ yorùbá yìí ta làáfà fún mi kò sọ àfà ó bẹ̀ wá kíláàsì òṣòlò fíkì tèmi ah, kò sí òṣòlò fíkì ah, ọmọ àbúrò mi. ìwọ náà ń ebi nìkan ló kọ́ dé tó fẹ́ kọ́ òṣòro nígbà ọba kẹyìn náà kà á láàrin ni mò ń ṣe fún yín o gbogbo wọ̀nàwọ̀nà báyìí wọ̀nàwọ̀nà tí ó yẹ kó kápalẹ̀ wọn nínú àwọn wọ̀nàwọ̀nà tó yẹ lẹ́yìn but adúpẹ́ lọ́dọ̀ fún wa nípa ọ̀rọ̀ nǹkan báyìí anábìíní kullama kharaja qarnun quti'a anábìíní irú àwọn òwò kíwo báyìí gbogbo ìgbà tó bá ti ń bẹ́rí wọn ò gé wọn àwọn òwò ilé ìlú padà jẹ́ gígé ni ẹ padà síbi dáadáa padà síbi dáadáa ẹ má fi àwọn sálàfù yín lójú ọ̀nà yẹn ẹ má fi wọn ta yín subhanallah kéèyàn wà fáà láti lọrin láti Ìlọrin kó mọ̀ ra àfà tó fi dé níbo ni bọ́dà parí sí sísẹ́mẹ̀ kò sáfà alùsùn náà rí òun náà dẹ̀fẹ́ lùmọ̀ yẹn fi mustaqbal ṣé bá náà ni lima tahajjarta wasi'a. gbogbo ẹ̀yin àfáà tó jẹ́ pé ẹ̀yin ah, tí n bá parí sí mi mind. Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ní àwọn sọ́ọ́bà anábìwá Muhammad ó ní wọ́n ní advantage ó láwọn sàábé wọ́n dáa ju àlè umar wọ́n dáa ju rest umar lọ ó nítorí pé kí ni ní annahum arafu sabilayn sabilal mu'minin wa sabilal mujrimin ó kitabul fawaid kitabul qayyim ó lọ asábì anábìwá Muhammad ó ní wọn ó ní àwọn ni wọn dáa jù nítorí pé wọn dẹ ọ̀nà méjèèjì mọ́ wọn mọ̀ ẹ̀gbẹ́ wọn dẹ̀ mọ̀ ọ̀nà òdodo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dà wá láàmú tó ń fà wá sẹ́yìn wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ sẹ́bílò mùjìrìmí wọn mọ̀ sẹ́bílò mùjìrìmí ni nísìtá nìkan bá kàn sọ pé òun fẹ́ inú ìdókòyìn sọ pé àwọn tẹ́ ẹ̀ bá máa ṣẹ̀bí ló mọ̀jìrì míì tẹ́ẹ̀dẹ̀ jẹ́ ni tó gbé dáadáa lọ́wọ́ ó sọ fún wa pé wọ́n kọ̀ sí àmì wọ́n kọ̀ sí àmì because intanet ti rí àwọn òní ti rí mafsada ni wọ́n mọ̀ pẹ̀lú maslaha because àwọn kan bá bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ láwùjọ àbí kò rí bẹ́ẹ̀ onílùú ni kó mú gbà kó tú. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí a mọ wàhálà tá a ṣe káwọn bàbá wọn tó ráwọn àyà wọn fẹ́ èmi nínú wọn ni o ẹ tí bàbá rẹ bá sáálù súnà lókun a mọ wàhálà tá a ṣe a lè dọ̀bálẹ̀ àbí a lè ṣe gbá a lè ṣàwó súnà yẹn wá rọrùn ó wá ń yá wọn yẹn ó wá di pé àwọn òbí náà ń sọ wípé àwọn súnà ayé wọn rọrùn ọmọ àlùbáríkà ni à ẹ wá dáwà padà sẹ́yìn àwọn àgbàlagbà kan náà àwọn ọlọ́run tó wá fẹ́ máa ṣe lágbàlagbà àràrà àlè àdúgbò yẹn yóò sì dé bá àwọn ọmọ eléyìí ni wọ́n mọ̀ fẹ́rẹ́ tì ní wọn àwọn àbúrò wa àbáwọn ọmọ ẹbí mi ẹ̀xámpù wa àbí torí pé òun gba ọtí ìmọ̀ funfun ẹ̀yin afa ẹ̀jẹ̀ àtúnrò ẹ̀jẹ̀ bá ti bí mi ẹ̀jẹ̀ ká túnrò àwọn ọmọ kẹ́kọ̀ọ́ yẹ kó mọ drive yín káàkiri because ẹ mọ sẹ́bí ló mọ̀jìrì mí ẹ mọ bí gbẹdẹ ẹ mọ ẹ mọ ẹ mọ da wa padà sẹ́yìn mọ́ ibi pẹ̀lẹ́ ẹja ṣe pẹ̀lẹ́ ń bẹ̀ ibi pẹ̀lẹ́ ẹja ṣe pẹ̀lẹ́ ń bẹ̀ àwọn sọ́dọ̀ anábọ̀ Muhammad wọ́n mọ sẹ̀bínú mùjùmín wọ́n fọwọ́ kàwárì jílẹ̀ wọ́n fi àwọn kàwárì wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n dúró máa lọ wọ́n fi kàwárì jílẹ̀ wọ́n mọ sẹ̀bínú mùjùmín Ibn Abbas lọ bá wọn kí ló sọ ó ní jì ìtúkùn min indi ashabi rasulillahi sallallahu alayhi wa sallam almuhajirina wal ansar wa alayhim nazala alqur'an ó ní àkídà tẹ́yìn ní ìlànà tẹ́yìn tọ̀ yìí ọ̀dọ̀ àwọn sábẹ́lẹ̀ mi ti ń bọ̀ ara àwọn sábẹ́lẹ̀ mi náà ó ní ọ̀dọ̀ wọn mo ti wá o àwọn alqur'an sọ̀kalẹ̀ fún wọn mọ̀ tún mẹ́ẹ̀dùn yín lọ́wọ́ ó ní wàlámù àrò lìyàwó ma àhàdàmín àhàdàmín minkum àbí àkàmù kọ́ nùfẹ̀ lẹ́mi tá à ń sọ̀rọ̀ yìí kò sí kankan náà sábẹ́ yìí tó jara yín kò sí kankan náà sábẹ́ yìí tó jara yín ó tún àti pé tí fitina bá dé á wò pé àwọn sọ̀hábà níbo ni wọ́n dúró sí ní tí mo náà bá ti sọ fún ẹni pé ojú ọ̀nà àánú lẹ́ wà ọmọ kankan tó bá ní kò sáà fà sunna nàìjíríà ojú ọ̀nà àánú ló wà. kéṣẹ́ tẹ́ntẹ́ bá rí ṣẹ̀rí tẹ́ntẹ́ bá rí kó gbọ́ ìkíní kan tó bá rí kó ṣe ẹni wáyé kò sáfà súnmọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá ojú ọ̀nà àmì ló wà àfà wa ń lọrin alhamdulillah rẹ̀gẹ̀dẹ̀ àfà súnmọ́ wa lọ́sùn wà lọ́sọ̀gbó wọ́n wà lẹ́dẹ̀ẹ́ ẹjẹ ń fòbàdàn wọ́n wà lógun state wọ́n wà lẹ́kọ̀ọ́ náà wọ́n wà àbàdàn náà. إذا نشأ في الإسلام من لم يعرف الجاهلية àwọn tó jẹ́ pé wọn ò mọ wàhálà táwọn aṣáájú ṣe àwọn aṣèlú gbẹ̀yàn kan ọlọ́wọ́ bá kó tún wá ṣe kó bá ní tún àwọn náà ṣe.